ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé ìgbéyàwó jẹ́ èròǹgbà ọlọ́run a ó kà láti inú ìwé jẹ́nẹ́sísì orí kejì ẹsẹ̀ ìkejìdínlógún tó sọ wípé olúwa ọlọ́run sì wípé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé èmi ò ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún ọ̀kan lára àwọn ìtumọ̀ ọ̀rọ̀ tí a pè ní àṣìlò láti inú ìwé àtúmọ̀ èdè ó ní láti lo ohun kan ní ọ̀nà tí kò bójúmu tàbí ní ọ̀nà tí kò yẹ ìdí nìyí tí ó fi jẹ́ wípé ohun rere pàápàá lè ṣe ènìyàn ní ìjàmbá nígbà tí a bá ṣe àṣìlò rẹ̀ à ń gbé ní àwọn àkókò nígbà tí ó dàbí ẹni wípé ìgbìyànjú láti mú ọwọ́ Ọlọ́run kúrò nínú ìgbé ayé ẹ̀dá ó ń peléke sí lójoojúmọ́ eléyìí a sì máa mú kí ènìyàn kí ó máa gbìn ní abẹ́ òkùnkùn nípa lílo ìmọ̀ ọgbọ́n orí láti la ìgbé ayé já eléyìí sì jẹ́ àṣìṣe gidigidi ìgbéyàwó jẹ́ ọ̀kan lára agbọn ayé ènìyàn níbi tí ènìyàn ti ń ṣe àṣìṣe yìí lónìí ènìyàn ń gbìyànjú láti ya àwòrán ìgbéyàwó níbi tí wọ́n ń gbìyànjú láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìmọ̀lára àti ìpinnu ènìyàn méjì nìkan ni ó ṣe pàtàkì ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ pàápàá ti ń ro irú èrò yìí ṣùgbọ́n eléyìí jẹ́ àṣìṣe pátápátá ìyàbàrá kúrò ní ọ̀nà tí ọlọ́run fi gbé ìgbéyàwó kalẹ̀ ènìyàn kì í lọ síbi àgbékalẹ̀ bíi ilé ìwé kan kí ó wá bẹ̀rẹ̀ sí ní lọ pinnu fún wọn irú ìlànà àti òfin tí wọ́n ó lò láti ṣe ohun tí wọ́n fẹ́ ṣe níbẹ̀ bí kò ṣe wípé kí ènìyàn gba gbogbo ìlàkalẹ̀ àti àwọn òfin tí wọ́n ti gbé kalẹ̀ nínú àgbékalẹ̀ bẹ́ẹ̀ kí ó tó wọ ibẹ̀ tàbí kí ó má tilẹ̀ lọ sí irú àgbékalẹ̀ bẹ́ẹ̀ rárá. ìgbéyàwó jẹ́ ìgbékalẹ̀ ọlọ́run èròǹgbà ọlọ́run ni kì í ṣe ti ènìyàn ẹni tí ó sì ṣe àgbékalẹ̀ rẹ̀ pàápàá ó ti fi ìlànà sílẹ̀ bí ó ṣe yẹ kí a ṣe. a gbọ́dọ̀ mọ̀ dájú wípé ìgbéyàwó kìí ṣe nípa ìmọ̀lára àti ìpinnu ènìyàn méjì nìkan láti wọ inú rẹ̀ bí ènìyàn bá ṣe rú àṣìṣe yìí tí a bá tọpinpin rẹ̀ pẹ̀lú èrò àti ọgbọ́n orí yóò tilẹ̀ fẹ́ dàbí ẹni wípé ìgbéyàwó ọkùnrin sí ọkùnrin tàbí obìnrin sí obìnrin pàápàá yóò fẹ́ dàbí ẹni wípé ó mú ọgbọ́n wá bẹ́ẹ̀ kò mú ọgbọ́n wá rárá ó jẹ́ ìgbékalẹ̀ tí ẹnikẹ́ni tí ó bá ń wọ inú rẹ̀ lọ ó gbọ́dọ̀ ní àmúyẹ àti wọlé àti nígbà tí ó bá ti wọlé tán kí ó sá eré ìje náà gẹ́gẹ́ bí àwọn ìlàkalẹ̀ rẹ̀ nítorí náà kìí ṣe nípa pé awura wa tàbí mo pé lọ́kùnrin tàbí mo pé ní obìnrin nìkan bí kò ṣe nípa ìfẹ́ Ọlọ́run èyí gan ni ọ̀nà tí ó tọ́ láti fi wo ọ̀rọ̀ ìgbéyàwó Málákì orí ìkejì ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sọ fún wa wípé ǹjẹ́ òun kò wá dá wọn ní ẹyọ kan àti gẹ́gẹ́ bí ẹyọ kan kí òun kí ó bá lè rí irú irúgbìn rere ọlọ́run ní àwọn ìtọ́ni tí ó yè kooro lórí ẹni tí ọkọ gbọ́dọ̀ jẹ́ àti bí ó ṣe gbọ́dọ̀ máa hùwà bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún àyà ẹ máa lọ sínú ayé lónìí pẹ̀lú ìpinnu láti ṣe ọ̀rọ̀ ìgbéyàwó yín gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run ní ọkàn nítorí wípé ìfẹ́ Ọlọ́run ó pé ó dára ó sì ṣe ìtẹ̀wọ́gbà àyọkà wa látinú Bíbélì lónìí kíkà májẹ̀mú tuntun já láàrin ọdún kan aọ́kà láti inú ìwé ebéèrú orí ìkíní àti ibi orí ìkẹrin ẹ máa bá wa ká lọ. ìwé sí àwọn hébérù hébérù orí kìíní. ní ìgbà àtijọ́ oríṣiríṣi ọ̀nà ni ọlọ́run fi ń bá àwọn bàbá wa sọ̀rọ̀ láti ẹnu àwọn wòlíì rẹ̀ ní àkókò ìkẹyìn yìí ó wá bá wa sọ̀rọ̀ nípasẹ̀ ọmọ rẹ̀ ẹni tí ó fi ṣe àrólé ohun gbogbo nípasẹ̀ ẹni tí ó dá ayé ọmọ yìí jẹ́ ẹni tí ògo ọlọ́run hàn lára rẹ̀ ó sì jẹ́ àwòrán bí ọlọ́run ti rí gan òun ni ó mú kí gbogbo nǹkan dúró nípa agbára ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí ó ti wẹ ẹ̀ṣẹ̀ ènìyàn nù tán ó wá jókòó ní ọwọ́ ọ̀tún ọ̀gá ògo ní ibi tí ó ga jùlọ ó ní ipò tí ó ga ju ti àwọn áńgẹ́lì lọ gẹ́gẹ́ bí ó ti ní orúkọ tí ó ju tiwọn lọ nítorí èwo nínú àwọn áńgẹ́lì ni ó fi ìgbà kan sọ fún pé. ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ. tàbí tí ó sọ fún pé. èmi yóò jẹ́ baba fún un òun náà yóò sì jẹ́ ọmọ fún mi. ṣùgbọ́n nígbà tí ó mú àkọ́bí rẹ̀ wọ inú ayé ohun tí ó sọ ni pé. Pe kí gbogbo àwọn áńgẹ́lì ọlọ́run foríbalẹ̀ fún un. ohun tí ó sọ nípa àwọn áńgẹ́lì ni pé. ẹni tí ó ṣe àwọn áńgẹ́lì rẹ̀ ní ẹ̀fúùfù tí ó ṣe àwọn òjíṣẹ́ rẹ̀ ní ọ̀wọ́ iná. ṣùgbọ́n ohun tí ó sọ fún ọmọ náà ni pé. ìfẹ́ rẹ wà títí láéláé ọlọ́run ọ̀pá òtítọ́ ni ọ̀pá ìjọba rẹ fẹ́ràn òdodo o kórìíra ẹ̀ṣẹ̀ nítorí èyí ọlọ́run àní ọlọ́run rẹ fi òró yàn ọ́ láti gbé ọ ga ju àwọn ẹgbẹ́ rẹ lọ. ó tún sọ pé. ó ti wà láti ìṣẹ̀lẹ̀ ayé olúwa ìwọ ni ó fi ìpìlẹ̀ ayé lélẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ ní àwọn ọ̀run wọn ò parẹ́ ṣùgbọ́n ìwọ́ ò wà títí gbogbo wọn ò gbó bí aṣọ gẹ́gẹ́ bí ènìyàn ti ká aṣọ ni ìwọ ò ká wọn gẹ́gẹ́ bí aṣọ a ó pààrọ̀ wọn ṣùgbọ́n ní tìrẹ bákan náà ni o wà kò sí òpin sí iye ọdún rẹ. èwo nínú àwọn áńgẹ́lì ni ó fi ìgbà kan sọ fún pé. jókòó ní ọwọ́ ọ̀tún mi. tí wọ́n fi ṣe àwọn ọ̀tá rẹ ní àpótí ìtìsẹ̀ rẹ. ṣé bí ẹ̀mí tí ó jẹ́ ìránṣẹ́ ní gbogbo àwọn áńgẹ́lì a rán wọn láti ṣiṣẹ́ nítorí àwọn tí yóò jogún ìgbàlà. Hébérù orí kejì nítorí náà ó yẹ kí a túbọ̀ ṣe àkíyèsí àwọn ohun tí à ń gbọ́ kí a má baà gbá wa lọ bí ìgbà tí odò ń gbá nǹkan lọ nítorí bí ọ̀rọ̀ tí ó ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá fẹsẹ̀ múlẹ̀ tí gbogbo ìwà ìṣedédé àti ìwà ìgbọràn bá gba ìbáwí tí ó tọ́ sí wọn báwo ni a ó ti ṣe sá àsálà tí a bá kọ etí ikún sí ìgbàlà tí ó tóbi tó báyìí olúwa fúnra rẹ̀ ni ó kọ́kọ́ kéde ìgbàlà yìí ní ìbẹ̀rẹ̀ àwọn tí wọ́n gbọ́ ni wọ́n fún wa ní ìdánilójú pé bẹ́ẹ̀ ni ó rí ọlọ́run pàápàá tún jẹ́rìí sí ọ̀rọ̀ náà nípa àwọn àmì àti iṣẹ́ ìyanu àti oríṣiríṣi iṣẹ́ tí ó ju agbára ẹ̀dá lọ tí ó ṣe nípa ẹ̀mí mọ́ tí ó kún gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ nítorí kìí ṣe àwọn áńgẹ́lì ni ó fún ní àṣẹ láti ṣe àkóso ayé tí ń bọ̀ èyí tí à ń sọ̀rọ̀ rẹ̀ ó wà ní àkọsílẹ̀ níbi tí ẹnìkan ti sọ pé. kí ni ènìyàn tí o fi rántí rẹ̀ tàbí ọmọ ènìyàn tí o fi ń ṣe ìtọ́jú rẹ̀ ó dáa ipò rẹ̀ rẹlẹ̀ díẹ̀ ju ti àwọn áńgẹ́lì lọ fún àkókò díẹ̀ ó sì fi ògo àti ọlá dé e ládé ó fi gbogbo nǹkan sí ìkáwọ́ rẹ̀. nítorí pé ó fi gbogbo nǹkan wọ̀nyí sí ìkáwọ́ rẹ̀ kò kù nǹkan kan tí kò sí ní ìkáwọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà náà a kò tí ì rí i pé gbogbo nǹkan ni ó ti wà ní ìkáwọ́ rẹ̀ ṣùgbọ́n a rí Jésù tí Ọlọ́run fi sí ipò tí ó rẹlẹ̀ díẹ̀ ju ti àwọn áńgẹ́lì fún àkókò díẹ̀ òun ni ó jẹ oró ikú tí Ọlọ́run tún wá fi ògo àti ọládé e ládé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ó kú fún gbogbo ènìyàn nítorí pé kí Ọlọ́run tí ó dá gbogbo nǹkan tí ó sì mú kí gbogbo nǹkan wà lè mú ọ̀pọ̀lọpọ̀ wá sí inú ògo ó tọ́ kí ó ṣe aṣáájú tí yóò la ọ̀nà ìgbàlà sílẹ̀ fún wọn nípa ìyà jíjẹ nítorí ọ̀kan ni ẹni tí ó ń ya ènìyàn sí mímọ́ àti àwọn ènìyàn tí ó ń yà sí mímọ́ jẹ́ nítorí náà ni Jésù kò fi tijú láti pè wọ́n ní arákùnrin rẹ̀ ó ní. èmi ò pe orúkọ rẹ ní gbangba fún àwọn arákùnrin mi ní àárín àwùjọ ni wọn ò yìn án. ó tún sọ pé. èmi ní tèmi èmi ò gbẹ́kẹ̀lé. E. àti pé. èmi nìyí àti àwọn ọmọ tí Ọlọ́run fi fún mi nítorí náà níwọ̀n ìgbà tí àwọn ọmọ jẹ́ ẹlẹ́ran ara àti ẹlẹ́jẹ̀ Jésù pàápàá di ẹlẹ́ran ara àti ẹlẹ́jẹ̀ gẹ́gẹ́ bí wọn kí ó lè ti ipasẹ̀ ikú rẹ̀ sọ agbára Sátánì tí ó ní ikú ní ìkáwọ́ di asán ó wá dá àwọn tí ẹ̀rù ikú ti sọ di ẹrú nínú gbogbo ìgbé ayé wọn sílẹ̀ nítorí ó dájú pé kì í ṣe àwọn áńgẹ́lì ni ó wá ṣe ìrànlọ́wọ́ fún bí kò ṣe àwọn ọmọ Ábúráhámù nítorí náà dandan ni kí òun alára jọ àwọn arákùnrin rẹ̀ ní gbogbo ọ̀nà kí ó lè jẹ́ olórí àlùfáà tí ó láàánú tí ó sì ṣe é bójúlé nígbà tí ó bá ń ṣe iṣẹ́ rẹ̀ níwájú Ọlọ́run fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn nítorí níwọ̀n ìgbà tí òun alára ti jìyà ó lè ran àwọn tí wọ́n wà nínú ìdánwò lọ́wọ́. Hébérù orí kẹta nítorí náà ẹ̀yin ará nínú olúwa tí a jọ ní ìpín nínú ìpè tí ó ti ọ̀run wá ẹ ṣe àkíyèsí jésù tí í ṣe òjíṣẹ́ àti olórí àlùfáà ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa ẹ rí i pé ó ṣe olóòótọ́ sí ọlọ́run tí ó yàn án gẹ́gẹ́ bí mósè ti ṣe olóòótọ́ nínú gbogbo ìdílé ọlọ́run nítorí bí ẹni tí ó kọ́ ilé ti ní ọlá ju ilé tí ó kọ́ lọ bẹ́ẹ̀ ni jésù yìí ní ọlá ju mósè lọ nítorí kò sí ilé kan tí kò jẹ́ pé ènìyàn ni ó kọ́ ọ ṣùgbọ́n ọlọ́run ni ó ṣe ohun gbogbo Mósè ṣe olóòótọ́ nínú gbogbo ìdílé ọlọ́run gẹ́gẹ́ bí ìránṣẹ́ a láti jẹ́rìí sí àwọn ọ̀rọ̀ tí ọlọ́run yóò fi fún un láti sọ ni ṣùgbọ́n Kristi ṣe olóòótọ́ gẹ́gẹ́ bí ọmọ nínú ìdílé rẹ̀ àwa gan-an ni ìdílé rẹ̀ náà bí a bá dúró pẹ̀lú ìgboyà tí à ń ṣògo lórí ìrètí wa nítorí náà gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ ti wí. lónìí bí ẹ bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe agídí gẹ́gẹ́ bí ti àkókò ìṣọ̀tẹ̀ ní àkókò ìdánwò nínú aṣálẹ̀. nígbà tí àwọn baba ńlá yín dá mi wò tí wọ́n fi rí iṣẹ́ mi fún ogójì ọdún nítorí náà mo bínú sí ìran wọn mo ní nígbà gbogbo ni wọ́n máa ń ṣìnà ní ọkàn wọn iṣẹ́ mi kò yé wọn ni mo bá búra pẹ̀lú ìbínú pé wọn kò ní dé ibi ìsinmi mi. ẹ kíyèsára ará kí ó má ṣe sí ẹnikẹ́ni nínú yín tí yóò ní inú burúkú tó bẹ́ẹ̀ tí kò ní ní ìgbàgbọ́ tí yóò wá padà kúrò lẹ́yìn ọlọ́run alààyè ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lójoojúmọ́ níwọ̀n ìgbà tí ọ̀rọ̀ òní tí ìwé mímọ́ sọ bá ti bá àwa náà wí kí ẹ̀ṣẹ̀ má bàa tan ẹnikẹ́ni lọ kí ó sì mú kí ó ṣe agídí sí Ọlọ́run nítorí a ti di àwọn tí ó ń bá Kristi kẹ́gbẹ́ bí a bá fi ọkàn tán títí dé òpin gẹ́gẹ́ bí a ti fi ọkàn tán ní ìbẹ̀rẹ̀ ìgbàgbọ́ wa bí ó ti wà ní àkọsílẹ̀ pé. lónìí bí a bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe agídí gẹ́gẹ́ bíi ti àkókò ọ̀tẹ̀. mò ń béèrè àwọn ta ni ó gbọ́ tí wọ́n ṣọ̀tẹ̀ ṣé bí gbogbo àwọn tí wọ́n bá Mósè jáde kúrò ní Egypt ni àwọn ta ni Ọlọ́run bínú sí ní ogójì ọdún ṣé bí àwọn tí ó ṣẹ̀ tí òkú wọn wà káàkiri ní aṣálẹ̀ àwọn ta ni ó búra pé wọn kò ní wọ inú ìsinmi òun ṣé bí àwọn aláìgbọràn ni a pé wọn kò lè wọ inú ìsinmi yìí nítorí wọn kò gbàgbọ́. Hébérù orí kẹrin nítorí náà níwọ̀n ìgbà tí ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ tún wà ẹ jẹ́ kí a ṣọ́ra gidigidi kí ẹnikẹ́ni nínú yín má bàa kùnà láti wọ̀ ọ́ nítorí àwa náà ti gbọ́ ìyìnrere bí àwọn tọ̀hún ti gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn gbọ́ kò ṣe wọ́n ní àǹfààní nítorí wọn kò ní ìgbàgbọ́ nínú ohun tí wọ́n gbọ́ àwa tí a gbàgbọ́ ni a wọ inú ìsinmi náà nígbà tí Ọlọ́run sọ pé. mo búra pẹ̀lú ìbínú pé wọn kò ní wọ inú ìsinmi mi. ó sọ bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ó ti parí iṣẹ́ rẹ̀ láti ìpìlẹ̀ ayé nítorí ìwé mímọ́ sọ níbìkan nípa ọjọ́ keje pé. Ọlọ́run sinmi nínú gbogbo iṣẹ́ rẹ̀ ní ọjọ́ keje lẹ́ẹ̀kan sí i ohun tí ó sọ ní ibí yìí ni pé. wọn kò ní wọ inú ìsinmi mi. nígbà tí ó jẹ́ pé àwọn ará àtijọ́ tí wọ́n gbọ́ ìyìn rere kò wọ inú ìsinmi náà nítorí àìgbọràn nítorí náà ó kù àwọn kan tí wọn yóò wọ inú rẹ̀ ọlọ́run wá tún yan ọjọ́ mìíràn nínú ìwé dáfídì tí ó kọ lẹ́yìn ọdún púpọ̀ ó sọ pé lónìí níbi tí a tọ́ka sí tí ó kà báyìí pé. lónìí bí a bá gbọ́ ohùn rẹ̀ má ṣe agídí. bí ó bá jẹ́ pé Joshua fún wọn ní ìsinmi ni Ọlọ́run kò ní tún sọ nípa ọjọ́ mìíràn mọ́ lẹ́yìn ọjọ́ púpọ̀ nítorí náà ìsinmi ọjọ́ ìsinmi wà nílẹ̀ fún àwọn ènìyàn Ọlọ́run nítorí ẹni tí ó bá wọ inú ìsinmi rẹ̀ ti sinmi nínú iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti sinmi nínú tirẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a sa gbogbo ipá wa láti wọ inú ìsinmi náà kí ẹnikẹ́ni má tẹ̀lé àpẹẹrẹ burúkú àti àìgbọràn bíi ti àwọn tí à ń sọ̀rọ̀ wọn nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run wà láàyè ó sì lágbára ó mú ju idà olójú méjì lọ ó mú tó bẹ́ẹ̀ tí ó fi lè gé ẹ̀mí kúrò lára ọkàn ó sì lè rẹ́ mùdùnmúdùn kúrò lára àwọn oríkèé ara ó yára láti mọ ète àti èrò ọkàn ènìyàn kò sí ẹ̀dá kan tí ó lè farapamọ́ níwájú rẹ̀ gbogbo nǹkan ṣípayá kedere níwájú ọlọ́run ẹni tí a ó jíyìn iṣẹ́ wa fún nítorí náà níwọ̀n ìgbà tí a ní olórí àlùfáà ńlá tí ó ti kọjá lọ sí ọ̀run tí í ṣe jésù ọmọ ọlọ́run ẹ jẹ́ kí a di ohun tí a fi ìgbàgbọ́ jẹ́wọ́ mú ṣinṣin nítorí olórí àlùfáà tí a ní kì í ṣe ẹni tí kò lè bá wa kẹ́dùn nínú àwọn àìlera wa ṣùgbọ́n ó jẹ́ ẹni tí a ti dánwò ní gbogbo ọ̀nà bíi wa ṣùgbọ́n òun kò dẹ́ṣẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a fi ìgboyà súnmọ́ ìtẹ́ oore ọ̀fẹ́ kí a lè rí àánú gbà àti nípa oore ọ̀fẹ́ rẹ̀ kí a lè rí ìrànlọ́wọ́ ní àkókò tí ó wọ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight. 22 45 47. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.